a ń sọpẹ́ fún ọlọ́wọ́n ọba aláàánú jùlọ a ń tọrọ ìkẹ́ àti ìjẹ fún àlùfáà wa gba olùfẹ́ wa olùṣìpẹ̀ wa aṣíwájú wa ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ìṣàrọ̀ nǹkan ọba nábì ní àtàwọn ará lè àtàwọn sọ̀rọ̀ rẹ̀ a ń bẹ̀rẹ̀ wọn bá kó sànú àwa ọmọdé àti dàgbà ọlọ́mọdé àsànú wà láti ọ̀tún ọmọ ìṣẹ́lẹ̀ àti àfihàn ìṣẹ́lẹ̀ lẹ́kọ̀ọ́ ní ìwúrọ̀ ọjọ́ òní onílẹ̀ ìṣẹ́lẹ̀ àti ìyàwó àfihàn àgbọ́yé nípa àwọn àdúrà àti ìṣẹ̀rántí ọlọ́wọ́n ọba bàfáwa abdulrazak ibnu abdulmohsen albadan ń kọ́ lọ́wọ́ ọlọ́dún kó yẹ wájú gbọ́dọ̀ máa ṣàlàyé ẹ̀ lọ́rọ̀ ọlá Qur'an al-Karim ọ̀nà la ilaha illallah ẹ̀rọ ọ̀sán wa. عفاوى ابن القيم رحمه الله كان وقد ذكر ابن القيم امام ذكر امام ابن القيم رحمه الله اسبابا عظيمه جالبة للمحبة عفاوى ابن القيم رحمه الله ثم وسبب بوا تكبي يوم فاي في الله فيها من بان في الله نفيا ينو نفيا الله فقد قال إن أسباب جالبة من أسباب جالبة للمحبة أشرا واني أما تلبي ما من ينفي لهم nígbà fi nífìyàn mẹ́wàá ní bá ń ṣe nǹkan mẹ́wàá yìí èyí ó nífẹ̀ẹ́ ọlọ́run ọba lọ́dọ̀ nífẹ̀ẹ́yàn àádọ́ha aláàkọ́ rẹ̀ kìláàtì Kùránì ti dẹ́bùrù ní kí ẹ máa ka Kùránì tó máa ronú sí i قراءة القرآن بالتدبر كما القرآن كما رمسي قالوا لك القرآن زي ما تقول رمسي أجيب ما تمارني زي ما تسمى القرآن أول رمسي قولي لعلك تذكرون قولي عليه في الدول الأولى كوكاوا láti wọ́n láti mọ Qur'an láti mọ̀ túnmọ̀ rẹ̀ page 107 page 107 قراءة القرآن تدبر وتفهم معانيه معانيه وما يريد به بين تبوع قوية وتماري كاسكي كاسكي كاسكي كاسكي ibi ọdún aláhàn kọ́ nínú tí ma ń jí ìgbà nífẹ̀ẹ́ ọlọ́wọ́ bá tọ́lọ́ ìgbà nífẹ̀ẹ́ yẹn ló bá gbà kìrá àti lùkọ̀rọ̀ àárín ti gbà gbọ̀rọ̀ òun náà ní kéèyàn bá kakọ̀ ọ̀kan pẹ̀lú òrònú sí ọ̀pọ̀ ọ̀hún ní lima anihi tí ti gbàgbọ́ yí àwọn túnmọ́ rẹ̀ ọmọ orí ìlú bí àti dáa fẹ́kẹ̀yàn ti pẹ̀lú ẹ̀ bí ló mú sábà gbogbo mi rẹ̀ kí mo lá mo sọ pé tọ́pìkì tí wọ́n fún tíra rẹ̀ gan-an gbogbo àbáàní ìlàmà áání alukur'an gan-an tọ́pìkì gan tó tó tọ̀ ìdí àdáwọn ọpọlọ wa sí ìtumọ̀ kur'an ọpọlọ wọn mẹ́ta kur'an bí nubẹ́sì àbí wíwá gbáàni àwọn kan ronú sí tó kú sínú nù wọn nígbà kàlà wọn wọn yẹ ti ń káyà kò fẹlẹ wọn ni kò fi ronú sí yìí kò fi ronú asúnáàni ẹlẹ́ẹ̀kejì ní máa níyàn nífẹ̀ẹ́ ọlọ́wọ́n ọba sọ́run nínú ìjọyìn تقرب إلى الله تعالى بالنوافل بعد الفرائض كما سبحانه وتعالى ونافل عليه مثل سبحانه وتعالى أمي تعالى nípa fojú di àwọn náfìlà lórí àwọn ramadan tí a bọ̀ fún ọ̀ràn yẹn ni wọ́n ti fojú di àwọn náfìlà monday and thursday sawal nineteen fourteen fifteen wọ́n fojú di wọn wọ́n ti wọn fún báà tán bíi talim àwọn náfìlà bẹ̀ ni wọ́n bá parí talim ní náfìlà méjì ní ishrak gbogbo àwọn ilé ìmọ̀ akábá bí kí dóòrù náfìlà méjì lẹ́yìn zoro ní náfìlà méjì àbẹ́jì gbogbo eléyìí ima munya nifi ọlọ́wọ́ bá ima mbọ́lọ̀ nifi yẹn asaali ẹlẹ́ẹ̀kẹta dawami zikiri hi alakuli kai kí ẹ gbogbo wà yẹn máa fẹ́rẹ́ tọ́lọ́ ọba gbogbo bára fọ́nà sí alhamdulilayi nígbà tí bẹ́ẹ̀ yẹra mú kọ́ńtà ọlọ́wọ́ wọn lè ra asalaamu alaykum bisimilayi wàlá jìnnà bisimilayi kọ́rọ́ jìnnà maana rabbina tawakkalna kúrò bisimilayi tawakkalna la hawla wàlá kúwàtí. وعلى الكارب بكارب بالسعر كل حال هو ليه بس بسم الله اعوذ بالله انا اعوذ اللهم اني اعوذ من خبثي ولا خبائث الذي غفرانك اني كما سمعت نوبا دوام ذكري على كل حال باللسان طلوع هاري والقلب اتيوكا والعمل اتساء والحال اتسي sanasilibu min al-muhabbi ala kubra hada ìpínyà nípa bí èsì ní fi ọlọ́wọ́ bá obìnrin fẹ́ bí bá ti dé ìmú àti tó ní tó bá ti ń sin àti ọlọ́wọ́ bá tó bẹ́ẹ̀ ló mọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ tó bẹ́ẹ̀ náà ni wọ́n ló ti nífẹ̀ẹ́ ọlọ́wọ́ bá tó kò fẹ́ sí nǹkan náà tí ṣe lé àgbékalẹ̀ tí ó sin àti ọlọ́wọ́ pẹ̀lú ẹ̀ tó bá ti ń sin àti ọlọ́wọ́ bá ọmọ bá sẹ́yìn bọ́kùn níbi gbogbo ayé àmínú jẹ́ ọ̀gá ìlà gálì ìgbélé yìí máa ń fa ìfẹ́ ọlọ́ọba àti ìfẹ́ kíni náà nífẹ̀ẹ́ ọlọ́ọba subhanahu wa ta'ala ọ̀rọ̀ àbẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin àbí ìfẹ́rù mahabbatihi ala mahabbatika inda dalbat alhawa ìfẹ́rù rẹ̀ tó ti dìkan ọmọ kí sáré mahabutu kọ́ wá nífẹ̀ẹ́ kó o prefer tọ́lọ́wọ́ bá ẹni tìfẹ́ tí wọ́n ní fìfì lọ kó o prefer tọ́lọ́wọ́ bá ní fìfì ní káì kí wọ́n kọ́ fẹ́ ti gbá àmọ́ tọ́lọ́wọ́ bá ní fìfì ní ìṣe tọ́lọ́wọ́ bá ní fìfì ó di ìṣe tọ́lọ́wọ́ bá ní fìfì ní kó o prefer kó o fún ọlọ́run tọ́lọ́wọ́ bá ní àjùlọ lórí ìfẹ́nu القلب لأسمائه وصفاته بين قوما رنوسي ومجرما وعمدوبا وكرما بأسمائه عمر قلوبا تما تماري وصفاته تما قيد تما أولونيولوبا بشارته تما أولونيولوبا قريره تقلبه في الرياض هذه المعرفة بيادنه بين قوما رنوسي nípa àwọn ìsìnkú ọlọ́ọ̀bá àwọn ìròyìn ọlọ́ọ̀bá tó ní ọlọ́ọ̀bá arahuf gbogbo ọlọ́ọ̀bá láàánú ẹ̀pọ̀ àánú ẹ̀pọ̀ kò bẹ̀ sí máa ronú pa àánú ọlọ́ọ̀bá lórí rẹ̀ oríṣiríṣi kò wọ́n ti gbèlò fífi ayé ẹ̀pọ̀ ti tún bẹ̀rẹ̀ sí ọmọ ẹ̀là gáàrìk ọmọ ìṣẹ́ kò sórí ilẹ̀ ọmọ ẹ̀là gáàrìk ọmọ ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá ṣe rọ̀jò fún kóró ní síkà ọlọ́ọ̀bá kẹ̀ rọ̀jò fún wa kíláàbẹ̀ ti máa kíláàbẹ̀ ti mú mọ́ná mọ́ná ọlọ́ọ̀bá kúrè ìgbà táwọn olùsẹ láàrin káàkiri ọmọ ìlà dalek mo léyìí mo ní fìdíbọn bá sùpárà wọ́tàlá asáàdì bìṣàhádàtì bìbìrìhì wàhìsánì ni'amihi àbáhìrá wàlbàtìnà ìgbà jẹ́rìí sí dáadáa ọlọ́wọ́n ba àti oore ọlọ́wọ́n ba àti ìgbẹ̀rá ọlọ́wọ́n ba ìtọ́sán àti ìtọ́pamọ́ المشارات ببره وما نسي أموري الله بحرم سدالة كلهم سفوه وإحسانه أتدالة أموري ري نعم يا كوان جرى الله با الظاهرة والباطنة بكما تتكما بكما تتكما بكما الله إتاما نقع إتاما نقع أقول إتاما نعم جرى الله سفوه السابع على كدي هو إيجابها ìtìsára kárò bẹ́ẹ̀nà rẹ̀ òun náà ni gbé ọba fún ọlọ́wọ́ ọba nípa kí dọ́yàn lójú kí ẹjẹ́ kó dọ́yàn lójú àwọn orí tí wọ́n bá ṣe fún yìí kí ẹ wá rọ pẹ̀lú fún ọba kó kọ́ ọba sọ̀rọ̀ èsì ìdáró bẹ́ẹ̀ sí fún mi wọ́n bá rọ fún ọba kó yẹ pẹ̀lú ara fún ọba ó di ìpínlẹ̀ kọ̀ọ̀kan rẹ̀ rọ fún ọba pé á lọ́wọ́ mọ̀ dúpẹ́ lọ́wọ́ rẹ̀ tó bá ronú àwọn orí tó ti fún àwọn ewu tó ti lẹ́ńbẹ̀ oríṣiríṣi kò mọ́ dúpẹ́ lọ́wọ́ ba ó dé ọmọ wa kílọ̀ lọ́pọ̀lọpọ̀ asáàmin ẹlẹ́ẹ̀kẹjọ kọlwọ́tul kọtìl nùzọ́l iláyé kọ dáwà láti fún ọmọ ìgbìmọ̀ sọ̀rẹ̀ àsìkò ní àsìkò sàárì ó ní kọ dáwà lásìkò yẹn lóru yẹn kọlwọ́tul kọtìl nùzọ́l iláyé àsìkò ọmọ ثم ختم ذلك بالاستغفار والتوبة وقارئ تذكري قالوا اعتراف لي ونوبة اعتراف لي ونوبة قولي أسيما ترى استغفار فجاد لفكم تعليم قولي النبي باي يعقوب عليه الصلاة والسلام كانوا ماري ثم سعيد ثم النبي يوسف عليه الصلاة والسلام tí ọlọ́run apọ̀ bí yusuf gba àwọn ọmọ ìlànà láríkì wọ́n ti bàbá wọn tó wà tó kàfó ní náwó fà máa fà sọ́rọ́ fún ìfúnjì ọ̀fẹ́ àwọn afẹ́ àni ọ̀fẹ́ bá sọ̀rọ̀ àforíjì fún ẹ di àsìkò ìfàrí yín torí bí àsìkò yín yàtàr àsìkò máa gba lẹ́yìn ìyá ọlọ́run bàbí máa sọ̀rọ̀ sẹ́mà yìí ní ìsìnkú ìfẹ́ yìí ọlọ́run ọba kì lọ́wọ́ bá mi fi nǹkan ṣe dábì wíkì nìkan ó yí wà kúròmọ́sá sọ̀rọ̀ yìí wà. àtàkẹ́ ẹlẹ́ẹ̀kẹ́ hàn mọ̀jàlẹ́sàtú mọ̀jàlẹ́sàtú mọ̀fìdínlẹ̀ sọ̀rọ̀dẹ̀kẹ́yìn máa jókòó sáwọn tí wọ́n nífẹ̀ẹ́ ọlọ́wọ́ bá àwọn olódodo wọ́n nífẹ̀ẹ́ ọlọ́wọ́ bá àwọn olódodo wọ́n nífẹ̀ẹ́ ọlọ́wọ́ bá wọ́n ti kọ́ àtúntò àtàwọn ayélujára kí ẹ máa he kí ẹ máa he àwọn ìtọ́ ìgbẹ̀wà nínú àwọn ọ̀rọ̀ wọn àwọn tó tó nínú àwọn ọ̀rọ̀ wọn kí ẹ máa mú lò lọ́dún tó kí ẹ̀dàm ilá ìdá tọ́lọ́dà àti mẹ́sàn-án sẹ́lám tó ti bẹ̀rẹ̀ sọ̀rọ̀ tó máa ń sọ̀rọ̀ lọ́wọ́ àfihàn tá a bẹ̀rẹ̀ kí n sọ̀rọ̀ láàrin yìí mustaham bí government وعلمت أن في مزيدا لحالك ومنفعة لغيرك فقي انتبه jẹ́jẹ́ mùbílì lè àlè yóò ti àlékún dáadáa fún ọmọ fàtó ẹgbẹ́ ìrìn yóò ti sùlùmíràn ní àǹfààní ah, ọmọbìnrin sọ yìí lẹ́kìn pẹ̀lẹ́gbọ́mọ́ ìgbín sọ kó lè bá àtàwọn yẹn láǹfààní kó lè bá àti dáadáa fún mi náà fún ọ̀tọ̀ tó bá fún mi náà kí lè bá àgbàgbọ́ yé. na مباعدة كنا جينا جينا سلي كل سبب يحول بين القضيبة في كيا لا يكره وبين الله لا تنوبة ثم جزلوها وقوم كيف اليوم قبلوها ثم قال لينا ابن كيم رحمه الله والله في من عابي أسباب عشرة وصل محبون إلى منازل المحبة ìtìlú àwọn sábì mẹ́rẹ̀ wáyé ló mú àwọn tó nífẹ̀ẹ́ ọlọ́run ọba dé ipò ìnífẹ̀ẹ́ ọlọ́run ọba tí wọ́n tó nífẹ̀ẹ́ àwọn náà ló mú sábì nífẹ̀ẹ́ àwọn náà ọlọ́run ọba. ثم ما محبة يجب على العبد أن يكون آخذا من الله lẹ́yìn náà tó bá nífẹ̀ẹ́ ọlọ́run ọba kan ọ̀yìn tó jẹ́ lórí ọmọ ènìyàn lórí ẹrú آخر من الله ما طاي يا لوبا ما طاي يا لوبا ما دروا يا لوبا ما فيها دواء رادي أن له كم نيلي تنو أن لوبا رادي بن راهدا أن في جوع أن في طاي يقدر إلى ذنوبه معدل الله وسبة الكتاب خشي ربه وخافه إذا نظر إلى ذنوبه هو ما يكون سيه ìtẹ̀síwájú àádọ́lá àti bọ́ọ̀lù tí wọ́n ti fún òun tí wọ́n láti gbọ́lọ̀ ọ̀bọ̀ tí wọ́n ti fún òun fi yára jẹun òṣìṣẹ́ ìpàdé lójẹ̀ pé ọlọ́wọ́ bá ilẹ̀ ní ìjẹsẹ̀ olùkọ́lọ́dọ̀fà ọlọ́wọ́ bá ilé olùkọ́lọ́dọ̀fà ṣe rọ́bà yọpa ọlọ́wọ́ bá rẹ̀ yọpa ọlọ́wọ́ bá rẹ̀ wọ́n kọ́ àfọwọ́ ìrìnbìrì ọlọ́wọ́ bá wọ́n yìí والواوي إلى فضله العام والخاص والواوي لولوبا لولوبا تقالي جنرال والخاص سبيشال وعطله شامل أتمنى لولوبا تقالي بكبي سبحانه وتعالى بدأ وسمع دون يرسل يرسل كبسي إن وقف بطاعة رجع الله سبحانه وتعالى يوفق بطاعة رجع بربه تمام جعبة لقبوله قال الله بكل رسالتي بكل رسالتي ليون يعطي الربع ما بربع كما سعنوه كما تبع سيفونا رسالتي يكون في كما تبع إذن كنا الله مدعب ذاتي سبعه وخاب من ربها يوم تبع الله سبحانه وتعالى بالتكسير فهو يعفون بقى يكسوره wọ́n tó gbé sí àrùn ìwọ̀nú ẹ̀ wọ́n ti dà wọ́nú ẹ̀ nípa pé àìsí ara bí ti ṣe ìwọ̀ kan bí ẹ bí ti ní ti máa ìpáyà akọ́lọ́ mú bọ́ sí ìpè fóun ìfẹ́sẹ́rẹ́ èfè ṣáàtì ha nípa àìsí fóun nípa ẹ̀tọ́ tó ẹ kún òṣè ìtúlẹ̀ àbí máa fi ha tí wọ́n bá ti dẹ̀wọ̀ pẹ̀lú ẹ̀sẹ̀ tó bá wó ẹ̀sẹ̀ kan rọ́dá mi rọ́bì ìkúbúrò tó dùn kìí yóò ní ìrètí lọ́dọ̀ ọlọ́ọ̀bà kọ́ ọ̀bà kò sí gbòòhùn máa wò tó ọ̀bà kò hákò bọ̀kátì ayébùkà àbí tó gbé dáhà sí ìtọ́ ọba pípé òun òtúbá ló di kó òtúbá ọ̀bọ̀ ètò fúnáyà tó lè zẹ́m ìgbà tẹ̀sẹ̀ yẹn gan ẹ̀sẹ̀ lákàn ni á fi bá àlẹ́ yà kọ́ ló fi àjẹun lórí ẹ̀ ló fi àjẹun ọlọ́ọ̀bà وعند النعمة طلبة تورفون طلبة تورفون بسار أتكلمت من قدرفون يرجو الله دوامها ثم ضرب الله ما ديكو بما لو لا إله إلا ما ديكو ما ديكو قطو ما ديكو زي أبرو لن يدعي الله ما ديكو ما ديكو جيب لن يرى وتبين له كنيه ما ديكو جيب لن يرى سي أبدا يسولي باي ما ديكو يرى فلقو ما ديكو ما ديكو ọmọ yàrá owó dáadáa ẹ̀hán owó ní alright naam ìtúlẹ̀yà bí máa ti rẹ̀ rájá mi fún bí ìkòwòrò tọ́mọ́tì náà wọ́n kẹ́tù yà bí sílẹ̀ bí dáa tó tọ́mọ́tì wọ́n ti sáàdì lẹ́gbẹ̀ẹ́ òun ti ẹ̀hùwẹ̀ kẹ́ gan tí ó kún lẹ̀ ọmọ ìlà bàlẹ̀ ayọ̀ á kí ẹ̀ àlẹ́ àkọ́ ọmọ fi àjọ lórí ọlọ́mọ fi àjọ ọlọ́ọ̀bà وعند النعمة تباوى نوري تباوى نودران المساعد قرار فون يرجع الله وقواما لما تقرأ يقول لا لا لا يولوما الزيارة عملها قرأت ما تحكر يكوني وفق بشكري بشكر قرأت فون سيكون ما دكي ولي قرأت سيكون من جمهوري ولوما ويخشى بخلال فيه بشكر من أبي kọ́ yóò máa káyà tí kò bá orí tó kọ́ bá ká orí ẹ̀kú fún un ìbálòun rùn wọ́n ń di káàrì tí wọ́n sẹ̀rẹ̀ kọ́ rábẹ̀wò tí ọ̀tẹ̀ lọ́rùn bàtà ìbí orí mùsùlùmá dẹ́rùjù lọ́gbà àfàlú bẹ̀rẹ̀ ọba kúmù tí kò bẹ̀ntọ́ يرجو عيدا أن يصيبه عليها حين يقوم بمواظبة الصبر يبقى نيه في الولوبة أن يصيبه عليها قاله السلام نسمع يبقى تنقص سروه بشين يقوم بوظيفة صبر يبقى تنقص سروه وظيفة إشاء وظيفة وظيفة إشاء يقوم بوظيفة كمان وظيفة ويعيني ó di nígbà láti dìdú gba nígbà kó fáwọn èèyàn wọn bẹ̀ wọ́n yá ṣe àmì náà ìtumá mùsùlùmí kẹ́yìn kí wọ́n ká kú mùsùlùmí méjì máa ti bẹ̀ fún mùsùlùmí àti máa ti bẹ̀ fáwọn èèyàn mùsùlùmí méjì máa ti bẹ̀ fáwọn èèyàn. aláàkọ́ fàwátì àdúrà àmàbọ̀ aláàkọ́ kí mùsùlùmí àti lẹ̀ sí ẹ̀dá kojú ìníṣẹ́ irú obìnrin tó máa rẹ̀ kú ìsírí wọ̀tíkùnlá ìsírí arábìnrin ká ọlọ́wọ́ bá kọjọ sí sùúrù ìparí mo máa ní ìpínlẹ̀ tí nílẹ̀ rí ní ìpínlẹ̀ sí ìjọ tí wọ́n bàtà bá ọmọ tí sílẹ̀ nílò kọjọ wà lọ́lẹ́ tí ìjọba ní asọ́bùrù ìjà sẹ́yìn ìjọ òòlà ìṣúgbọ́n ọmọ rẹ̀ kú ìjọba ní pàmì sàárẹ̀ yẹn tó ń mú ẹ̀ dìde dà ẹni ó ti wá rí mu sí ìgbà àìgbà dáadáa ìtúsẹ̀lẹ̀ sí i ó ti wá tẹ̀lẹ̀ sí aláàkọ́ àbúrò ẹ̀sìn mùsùlùmí ìsìlẹ̀ ó bá ti sùúrù orí ní kùrọ̀ àgbẹ̀ yìí àbúrò yóò gbà dá orí rẹ̀ ó di yẹwà aláwọ̀ ni o ti sùúrù o ti àtàrà o ti àtàrà rẹ̀ o ti ti àtàrà alábẹ́ta kí ọgbà ìjọba bẹ pé ọ̀yá àṣà mi ìtìmọ́ ní mùsùlùmí kẹ́yìn yóò máa káyà kẹ́ mùsùlùmí mùsùlùmí sóhun ọ̀wá àti àdìrò lè mùsùlùmí oore lára níbi wọn ọ̀sán àmúrò bí kò lẹ́yìn àbúrò ní kòkòrò ẹ̀yọ́ ti tẹ̀lẹ̀ sí ìzá lámì yíwá fi bìkì láti lè sọ́dọ̀ wọ́n wá dì tí a bá ṣe sùúrù tó jọ́nà yàtọ̀ sí ṣe almomin muwahid almomin ni jùmọ́lọ́ lọ́kàn subhanahu wa ta'ala muwahid ẹni tí tawhid ni ọdẹ lazimun fi kulli ahwali idul khawfi wa raja gbogbo gbà ní gbogbo ìfisí rẹ̀ tí mo pa ọlọ́wọ́ bá ìtumọ̀ ní ibi tìǹbù ọlọ́ọ̀bà mo yàn kó dàbí ẹyẹ ni ó di ọkùnrin fún pẹ̀lú ìyẹ́ kan ìyẹ́ kan wa rọ̀já ìyẹ́ kejì khawf lóde wàhálà owó wájib èdè ìdọ́jọ́ wájibi wọ́n wà náà fẹ́ olóòjì láǹfààní ilé yàtìlù sàádà káàtìlù sàádà pẹ̀lú eré lè fi soríire pẹ̀lú eré lè fi soríire láàkín yóò ṣe alàbdí min halkaini mazumaini am kaya fún ènìyàn fún ma fi sisi ìwà burúkú méjì kan ìwà burúkú méjì yìí imma an yasala alayhi al-khawf hatta yaqnu min rahmatillah kinu kuma payo lo ba payo lo ba e to ko ko ma ni ti ma no ba ara ko ti ba wa no lo ba payo lo ba en sha حتى يثبت من ربي يجب يقوم عليه هذا النجوم يفي يفي فان يفي جوك يكون بيان ولوبا أو تداو به رجاع حتى يمنع منك حيواتا رب العنوني رب العنوني رب المسلمين رب العنوني أبروك دي ما أقول أسراب على إن الله غفور رحيم ما أسدوه ما أسدوه onírúurú yá àmì ní ìsìnlá ọkùnkùn ní fífò ìjọba yọ lọ́wọ́ sí ẹ̀dùn nígbà tẹ́lẹ̀ bá tààlì bí ìlà ààrà ọmọ tí èdè ti ti sílẹ̀ tí ó pa ọlọ́wọ́ bá jù tí ò nílùú sínú ọlọ́ba àti tí ó bá nílùú sínú ọlọ́ba اللذين عم يجب هما من أكبر وصول الدين أقول ما مجرد ومن أعظم واجباته يعني وكما وقتها يتتكلم من مدوبي يعني بخوف المحمود الصادق يتاياتي كبيع فلاما يردو وما حال بين صاحبه بين محارم الله وناني لكن قدمينيه náà bí kò máa kọlu tó máa fìlé wọ̀ ọlọ́run ni mọ́tì jìnnà káà obìnrin yá yìí ọlọ́run ni mọ́tì jìnnà ní ṣe àti àti owó náà kó jẹ ní bí n kìí dúró kan kó owó yìí ni káà ọlọ́run ni wọ́n fẹ́ ní ṣe ní ṣe káà bí wọ́n ti kí ni yọ ọkọ̀ lómi ìlà ní ṣe gbé وإذا تجاوزت ذلك خيف ابنه أن يقع صاحبه من إحساس ní mo wá tayọ léyìí lókè wá mú tayọ léyìí yóò àmúyàn láti tìtì ní ìyẹn wà ní jákàmá ní ọlọ́ba ní rọ́ọ̀ hìnnà láti inú àánú ọlọ́ba wọ̀lùkùnú mi rahmatu láti sọkàn hukun bí ìfẹ́ ọlọ́ba dọ̀rọ̀dá al-mahmud ìdílé ti àfàlámà ti kéré àfàlámà الصادق يجد هو الرجال الذي يكون مع أمر بطاعة الله على نور من الله هناني ọ̀dá community wọ́n ni kò kásùbọ̀ kásùbà àìlàfo òkàìlà wọ́n ní ìsìnká ọlọ́wọ́n sọ̀rọ̀ mi olóògùn ọba inú mi tàbí mú láti àwọn ọba ọmọ bàbá mi ọlọ́wọ́n sọ̀rọ̀ mi ó tún àwọn òbí rẹ̀ ó ti padà sáwọn ẹbí ó tún kan bí ó gbìyànjú ó fi ti kún gbádàdà ó di òmìnira tí a nu ọ̀rọ̀ ọba àwọn kí ọlọ́wọ́n mi tọ́bíyàn náà tọ́bíyàn náà láàrin náà ní ìdáwọ́sílẹ̀ nínú ọ̀nà ní dídán sí ìyàwó lọ láti gbogbo fìmúlẹ̀ nígbà wọn sọ ìyàwó dẹ̀ ń bí náà ní ó bí àwọn ọdún mọ́kírun dídán sí kùmọ́ lọ́wọ́ tí wọ́n pè ń ọ̀dọ́lẹ̀ ọdún bí náà ní ó kọmọ́ tí wọ́n sì náà ní ó kírun ó lè ọ̀rọ̀ burúkú tí wọ́n lè bọ́ ni tí wọ́n lè bọ́ ni ó ní ó ní ìyàwó tí wọ́n ṣe ojú òun lọ. ìdọ́rin ni ìdọ́rin ni máa ń bá wo gbogbo bíjà nàìjíríà ní yorùbá lọ ní ìdílé àwọn àlọrin tí wọ́n bẹ̀rẹ̀ wọn bàbá. ó ṣe wùláì aburúgbà ni ó máa ń sọ ẹgbẹ́ pé àdúgbò wọn bẹ̀ wọn àdúgbò wọn bẹ̀ ni ọlọ́run wà ọlọ́run gbà wọn láàyè kó máa sọ sí ọ̀wù wọn ẹ̀yìn níbi táwọn èèyàn lè dé wọ́n ti bọ́rọ̀ máa ń gbé ní ọkà bùnánù wọ́n ni wọ́n kọ́ ló ń gbà sí ìjọba wọ́n ni wọ́n máa ṣe ní ọkà tó ń tìkì wọn nígbà wọn máa ṣe wọ́n ni kẹlọ́mù kú lórí ẹ̀ títí lọ ọlọ́wọ́ bá sùn àwọn tààlà ọlọ́wọ́ bá bá ń bọ́ tó di àdùwà àbòwò rẹ̀ bí lọ́yà ọkọ̀ lérò ó ní orí àwọn èèyàn yìí ti fún wa o àbúrò ti rẹ̀ ní wàhálà ọlọ́wọ̀n èèyàn mi wòlù ọlọ́wọ̀n ìzálà ó ń dìbò àtàwọn ìzálà ni ìdòmí ìwà pẹ̀lẹ̀ lọ́lọ́run náà wọ̀nyẹn wà ọlọ́run ìwà pẹ̀lẹ̀ lọ́lọ́run náà wọ̀nyẹn wà àbáwọn èèyàn yóò bẹ̀rẹ̀ wá pè wá ní kíláàsìkì ní wọ́n wá rí wọn ní kẹfìrí kò kí ìfẹ́ àti táwọn èèyàn yìí náà ti ní wọ́n bá sọ wọn kúrú ìsìlẹ̀ rárá mu ni àwọn omi táwọn èèyàn yìí sọ lóòótọ́ ó ju náà kò sà tó bá bí ẹgbẹ́ bá rí dájú tí báyìí bá gbogbo àwọn báyìí kò sí bí sọ kò sí bí sọ ọmọ ìgbà kò sọ ọ̀la. náà lọ́dọ̀ àwọn ẹgbẹ́ ọ̀rọ̀ ọjọ́ níbi kàwálà yáà àti bí tẹ́tù ni kọ́dí yẹn wọ́n mọ̀ báyìí pé àṣírí ẹ̀ ti tú nípa pínpín ní tí wọ́n ń sọ kọ̀rọ̀ ìdání okun mú sí ìṣòdì gbígbẹ́ nìyí mo sọ pé mo sọ pé nìkan pé ìdìbò sí ìrákí òun ló dá wàhálà rẹ̀ díẹ̀ fún òun tó fi àbẹ̀wò jẹ́ ni pé ń jẹ́ ẹgbẹ́ lọ́wọ́ yẹn àti ìsọ́lẹ̀ mọ̀lẹ́ ni ìmọ̀ ojú òmà ni kí wọ́n ti kọ́ ti bá pẹ́ẹ́kì sí yẹn pé ọwọ́ wà ní àmọ́ àbẹ̀wò sí ìrákí tó wọ́n dáa bẹ́ẹ̀ ni kí ni ìmọ̀ lọ́sọ̀lọ́sọ̀ fún wọn pé àti ìsọ́lẹ̀ àti ìjẹ́gbẹ́ lọ́wọ́ mọ̀ ojú òní tó yàwọn yẹn wá nígbà ilẹ̀ wọ́n lè lójú ẹ̀sìn wọn wọ́n lè oríṣiríṣi yẹn lọ́wọ́ ibẹ̀ oríṣiríṣi wà ń bẹ̀ ó di eyín wọ́n lè gbé lẹ̀ àmìlú mọ̀ sí kìíní yìí ìgbọ̀nyí ìgbàlẹ́ ẹ̀kọ́ Ibrahim agbọ́wọ́n lé àwọn ti fi padà ma dáwọ̀ ẹ̀rọ ojú ní dùn padà níjọ́ ní oṣù ojú dúdú báyìí tó gbọ́wọ́ ní ọ̀sẹ̀ ní ìbílẹ̀ ọdún bẹ̀ Ibrahim òyìnbó ara jọ ni pé èbó yìí ìbàfẹ́ òru kàdọ́ ìbẹ̀ olóògbé ní dúdú padà àmọ́ nílùú kùtùkùtù gan-an dúpọ̀ ìyàwó rẹ̀ hàn ó ti fi ẹ̀wọ̀n ní ọbàjọ́ ilé ìdíkùtù bù ọdún ọlọ́run ta mẹ́lọ kan ó ti yé wa ọlọ́run bá kó fàmì wà ní wọ́n wà sí pé kí jẹgbé lọ́wọ́ yìí ìkùtù òfútù fẹ́tì dáadáa yìí fún ọ̀nkọ́ ìrìyẹn pé òfútù fẹ́tì lákàtà ìjọ da suka fi da a famu ta ni an kabuti ba da dan kabuti wani ya dan kabuti ilé aláǹtakùn ọlọ́wọ́ kún sànù wa ìjọba aláàánú wa ọlọ́wọ́ kún sànù wa náà ọlọ́wọ́ bá múlá fúra yíwọ́ ọlọ́wọ́ so èyí máa ṣẹ́ rí ọwọ́ àti máa nílì tinú ọlọ́wọ́ àti ọlọ́wọ́ àfẹ́bàdùn kí ní báyìí lọ́dọ̀ àti ọlọ́wọ́ zoro tí mo kíjẹ mọ́ ẹ̀ mọ́gà bàkú náà bà tààlí mi tí mo sì mú ní pé yémi lọ́wọ́ bà ẹsẹ̀ tí mo sì fẹ́ sílá mi mọ́gà ọ̀kẹ́ rẹ̀ nǹkan wà níyà yálà yálà ṣáàlá ṣáàlá ó ní tó máa ń fi lórí ẹsẹ̀ òfin tó lọ́wọ́ ní kéèyàn síbẹ̀ ní ẹsẹ̀ oríire nìyẹn ní ìjà tó lórí ìjà náà bà láti máa tẹ̀lé súnmọ́ àti ìṣẹ̀lẹ̀ ìbẹ́lẹ̀ ọlọ́ọ̀bà ìbẹ́lẹ̀ ọlọ́ọ̀bà tí ní ṣùgbọ́n àwọn ìdá kábàrọ̀ jùlọ mọ̀ díẹ̀ fi ìtàkìrìtì àtọ́yà wọ́n ní ẹ̀bá ti kọ́kọ́lẹ̀ gbogbo gbà lórí àìsí àìkàrúnkún agbègbè àwọn ní ìjọba tí wọ́n fúnra àkọ́kọ́yà táwọn méjì tí wọ́n ṣe munahamikan fìgbónó ó ti tẹ́rẹ̀ rí nínú àwọn ìṣẹ̀lẹ̀ والمعاصي àti aburú yarju rahmatullahi wa ta'ala bala nun ya ro ba mi oloro ba ba la ga ga ga ga wo jero àwọn lo ri o ko sa ni wa ko sa na wa na ni e ti ara ji o ti wa ni na mo ni na mo gbe alminkum qarib alminkum qarib alminkum qarib if'alu ma fi ma fi shay'in yuqalu yawm al-qiyamah Ruben ọmọlé fún ṣéwù sọ báwọn fún ọmọlé kí ọmọlé kí ni ó gbọ́n ju ìdìmọ̀ sí jù ó di yẹn pé ti gbọ́n jẹ́wò ọmọ sọ̀rọ̀ ọlọ́ba ọmọ sọ̀rọ̀ ọlọ́ba ó di yẹn munahabikan facebook ó ti wá tẹ́rì sínú ẹ̀sẹ̀ àwọn ẹ̀sẹ̀ ọmọ màá ti àìdá ìmọ̀jú ramọ̀tò sanka ọlọ́ba aláàánú ni ìgbà amẹ́bí kò wá sí ọlọ́ba fa'áza uwa gurur ilé ìgbé ìyẹn tánà jẹ́ ni ìtùmọ́nà rọ̀jà ọ̀tàbí àti nírètí àti ìfẹ́ ìkàfí kìrìtìrọ́nù kò kí wọ́n fúnra èyí tí wọ́n lọ rẹ̀ kí wọ́n bá ẹ̀ ẹ̀ ṣe ẹgbẹ́ ọlọ́mọdé àforíjì wọ́n lọ sí bíbí yẹ́rù mẹ́wọ̀n wọ́n bẹ́ẹ̀ tí wọ́n ara tẹ̀lé lẹ́yìn tí wọ́n kọ́lẹ̀ wọn lọ sí bíbí yẹ́rù wọ́n bẹ́ẹ̀ tí wọ́n ara tẹ̀lé ń bá ń sọ̀rọ̀ lọ sọ̀rọ̀ lọ bá ìjàwọn ìlúta lọ́wọ́ yóò sùn gbogbo aláàjì sẹ́gun ni pé ṣé ó ń bọ̀ wá ó bá rẹ̀ fún náà mọ̀rọ̀ ojú bá wá kí wọn ṣé ó jọ ní à ń bá kí wọn lè mọ́kàlá lè kí wọn mọ́kà ó ti wà ní nígẹ́rù ó bá dáhùn fi wọnú kálọ̀ ó ti dùkú kálọ̀ padà ó ti wọn bá kọ̀ bẹ́yìn báyà aláàjì sẹ́gun ni ìgbẹ̀lẹ́ báyà ẹ̀ kí wọn ti ní mọ́kàlá lè kí wọn bí èsì ní magrib wọn kí mọ́gà àbákùnrin ìsí àyílà lọ lè kí ni magrib ní kí mú kiri ni mú kiri ni ọ ní kí wọ́n mi ò bá yín sí bí wọ́n lọ lájẹ́ mú kọ́ máa bá wá ìwọ ìwọ inú ra ara já dẹ́bù ní ló sọ báwọn ọdọ ọmọdé ìgbà yìí wọ́n lọ́ọ̀bà tó mọ̀ sọ bá nù ọlọ́ọ̀bà ìgbà ara tó ń bẹ̀rẹ̀ sọ̀rọ̀ àwọn alhamdulillah ìgbà máa kan náà sọ̀rọ̀ nípa ọlọ́run bá àti ìṣẹ́ lọ́ba kàdúrà ìtẹ̀yẹ̀ ọ̀dọ̀ bí ẹyẹ ìyẹ́mí ẹyẹ ní ná ẹyẹ ẹyẹ ọ̀dọ̀ bí ẹyẹ méjì ẹyẹ ní ìṣẹ́wà ìṣẹ́wà tẹ̀yẹ̀ wọ̀tánná ìránì bá lálàáfíà ẹyẹ ní lálàáfíà kíkó rẹ̀ bẹ̀rẹ̀ ìṣẹ́lẹ̀ wọ̀tánná ìránì kíkó rẹ̀ wà ákùrẹ̀ ọdún فإذا نكس أحدهما أمتي يكون لنا في أنه ما يأيه يقع في النقص أيضا نفت على لو يقول وإذا ذهب صار طير في عدد ليس قلب يجب أن يكون يكون هذا بس نسعيه الله كريم نسأل ولو بلعن تلولوري يوفقنا وإياكم kọ́kọ́ wa tẹ́ ń sọ kíkún kíkún gbọ́kọ́ bí wọ́n ṣe kún bẹ́ ìkàkíkà ábí ìlúkà máa ti àbímà láti máa mú àwọn tí wọ́n yìí ṣe àwọn àyè wọ̀nyí kíbi yìí ṣe ìkàkàtú ẹni tí wọ́n ọba ọ̀nà haúf ọ̀pá ọ̀nà ọba ìrọ̀dá ẹni tí ìrètí náà ọ̀nà ọba wọ́n yẹ jẹ́ra náà mímu mẹ́ni abudulá ọba náà fi oṣù wa sí náà tó máa sí ìlà kọ̀ọ̀kọ́ ní ìfìlà ọba ìrọ̀dá wọn lè tọ́lá mi ó jẹ́ ní ètí nínú ìfẹ́ ọlọ́ọ̀ba وخوفا من عقابي من قايا يا رب من يعيننا على تكميل ذلك فوانا ولا ما شاكي لي وحسن القيام بكلمة سعادة إنه سميع الدعاء ولا ما بدعاء هو أهل الرجاء قالوا الدعاء كما نركنه وهو حسبنا الله وهو عظمنا ونيم الوكيل قالوا توا قالوا توا قالوا توا قالوا توا قالوا توا ما كنت ان شاء الله الله والسلام عليكم ورحمه الله وبركاته